الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى أهله وصحبه ومن والاه وبعد أدوك فون ولون أترايكات جف صلى الله عليه وآله وسلم ẹni tí ọlọ́run bá rán kó lè a kí gbogbo àwa tí à ń gbọ́ wa tí àdẹ̀ ń wò wá a rí wípé ó tó ìjọ́ mẹ́ta díẹ̀ àwọn iṣẹ́ ọlọ́run ọba tí àwọn afáwa tí wọ́n gbà òun náà ni ó fà kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó bá ní san wọ́n ní ẹ̀sùn olóore inshallah àwọn afáwa tó ti wà níkàlẹ̀ ní ọ̀sán yìí so ní àkọ̀tun ètò eléyìí tí wọ́n bá wa ṣe fíkú class èyí tí a máa ń ṣe so eléyìí tó jẹ́ wípé wọ́n ó tún bá ní tẹ̀síwájú lórí ibi tí wọ́n bá ní bá dé lórí ọ̀rọ̀ asbabul khulu èyí tí wọ́n bá ní bá lọ kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí á rí àwọn afáwà pẹ́ lórí dáadáa. fadilatu sheikh sulaiman muhammad al-awwal amubiyaya hafidhahullah wọ́n tún ti wà ní ìkàlẹ̀ kí a mọ̀ bá wọn kálọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فلو باتسوان المسلمين الحمد لله أتن ترى لكي كرات جريفان النبي وصلى الله عليه وسلم أن بنات بمن جك في مبوا الله بن سالكون كان النبي ودكم بن سالكون لاري أتيا ورا أتن صحابة كي أوانا بلا من توكي بلوان النبي صلى الله عليه وسلم في جبل القيامة ẹ̀rọ àìní ẹ̀sìn bó ṣe rí náà ni iṣẹ́ abdulrasaq ti sọ̀n ọlọ́run ìjọba rẹ̀ kọ́ gbà ní ìbàdà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀sìn kú ìfaradà ibi tí a sùn sí kàn lórí àlámárì òun ni ìntọ́ pàtàkì nínú tá à ń sọ ọ lọ tá a ní kọ́mọ̀bà àṣàbòsí ń bẹ̀ a gbọ́dọ̀ mọ́yà abẹ́ asbábùlù khulu'i a ti sọ̀rọ̀ àwọn nǹkan tó pọ̀ lórí rẹ̀ a ti sọ ohun jẹ́ pé àléébù nìjẹ́ lójú ọkọ rẹ̀ lójú ìyàwó rẹ̀ aṣọ èyí tó ní bá ṣe pẹ̀lú ẹ̀sìn tó jẹ́ wípé ọkọ mi ó rẹwà ọkọ mi ń tọ́jú mi ṣùgbọ́n kò bọ́lọ́run ṣe bó ṣe yẹ àti bó ṣe tó ń rí ọlọ́run ọba fín ń fìjà lọ ọlọ́run ń ta ọlọ́run láyà mo sì kékeré bí wàhálà ìbá sì dé wọ́n lè má yọ èmi náà lẹ̀ wá takùn fìtìmọ̀tàn látùsí ìbánilẹ̀ dínà bá mi kò mọ̀ ọ́ sọ páyà dààmú dààmú tó kú tó bá dé kò ní í ma lórí àti àti gbogbo fáwọn yóò dórí ìtẹ̀yìn náà eléyìí àṣàlàyé òun náà bákan náà a tún ṣàlàyé àwọn okùnfà míì tó ní bá ṣe pẹ̀lú wípé obìnrin lè pé òun ò ṣe mọ́ òun náà ni kọ́kùnrin ọ̀dájú pin gbogbo téèyàn fi kẹ́bìn ọlọ́run ọba dà sí ọlọ́dọ̀ ọwọ́ adájú pin tí dàjú náà fẹ́ ní agbára ebi ọmọ pa wọ́n lé ara ọmọ ní ẹ̀kọ́dọ̀ ebi ọmọ po náà yóò sì kò wá po gbogbo nínú la ṣùgbọ́n àwọn àlámẹ́ríkà wa ń bẹ níbi ọ̀rọ̀ pé a ní ọkọ máa ná lórí ìyàwó rẹ̀ kí ni ìmọ̀ ń dá ọ̀pọ̀lọpọ̀ wà láàlẹ̀ bí kọ́kọ́ mọ̀ pé tí n bá ti rẹ̀ ẹ̀yìn rẹ̀ yìí o jẹ̀mọ́ alẹ́mọ́ lagidi kú ọkú fáwọn obè kò sọ ọkùnrin tí èyí lagidi kú ọkú níbi ọ̀rọ̀ owó ìsáná níbi ọ̀rọ̀ pé nígbà gáàsì wá tẹ̀lé sáré bá bí orí two thousand kẹ́ẹ̀fì bò láti rí nẹ́kọ̀ọ́ thousand orí two thousand náà wọ́n yá ọ ni tí wọn ò bá forí tí wọn ò bá bùn ọ́ dà padà gbogbo àwọn ilé ìmọ̀ ń sábà dájà alẹ̀ tọkùnrin máa ń wò ń wò wípé òun ti ṣe ń tọ́pọ̀ pé ń tọ́lọ̀ ń kọ sọ́dọ̀ rẹ̀ ń ò ṣe ń tọ́pọ̀ o àtìgbà tó bá rí pé orí ṣe tán ṣùgbọ́n nígbà míì ń bẹ tọ́lọ̀ ń ó ṣe obìnrin náà ní ọlọ́rọ̀ àwa ni bóun obìnrin ó ṣe jọ lọ́rọ̀ ṣé bí wọ́n sọ pé ǹdóbìnrin mẹ́lẹ̀ yín mùsùlùmí ni nínú ẹ̀sìn yín ẹ̀ ti kó ìjábùlẹ̀ lórí sóbìnrin lè ṣiṣẹ́ ni làfíà ní ọ̀dà náà kò burú ká ṣàlàyé kílẹ̀ ti sọ nípa pé sóbìnrin lè ṣiṣẹ́ ṣé bá nàbí ti rán sí a ní pé ànìsáwù ṣàkọ́ ikú rìyàl àwọn obìnrin tẹ̀ ń wò ó àwọn obìnrin tẹ̀ ń wò ó ìdàkejì àwọn ọkùnrin náà náà bọ́kùnrin ìṣèrí lobìnrin rí àfi bíi tọ́lọ́ ń bá sọ pé mọ́ lọ́ọ́ bí o ìlókù èèyàn ní èèyàn ní kíni o ń la àwọn obìnrin náà àwọn ọkùnrin wọ́n ń ṣiṣẹ́ sọ́dọ̀ ọlọ́run tí ń retí èrè àwọn obìnrin náà ń ṣiṣẹ́ sọ́dọ̀ rẹ̀ tí ń retí èrè ọkùnrin ló lọ olè náà fún rẹ̀ obìnrin náà ló lọ olè náà fún rẹ̀ ọkùnrin ọmọ dàbí ọkọ obìnrin ọmọ dàbí ọkọ ọkùnrin lè kẹ́kọ̀ọ́ obìnrin lè kẹ́kọ̀ọ́ ọkùnrin ó sì lọ bí ọ̀rọ̀ ṣe rí gẹ́lẹ́ nù iyì náà lọ wá wọnú sí àwọn obìnrin asàlẹ̀ díẹ̀ lórí eléyìí wípé tá a bá ní àdàálẹ̀ kàtúnṣà ojú mẹ́rin ni iṣẹ́ táwọn obìnrin ń ṣe ló mú wá lójú ayé ànábì sallallahu alaihi wasallam só ti wá pín bá àbínú mẹ́rin náà làwọn nǹkan ìkú ti máa ṣẹyọ ìta ń bá bọ̀ nìyẹn aṣọ màjálù àkọ́kọ́ nípa pé àwọn obìnrin ti ṣiṣẹ́ síwájú gẹ́gẹ́ bíi nurse tí ẹ pé yumaribina aljeraha filgozawat àmú àdífi Ummi Sulaim wa ìyá Anas àmú àdífi Ummu Atiyya wa bóò ní ẹsẹ̀ máa ń bá wọn lọ bóò ní ẹsẹ̀ ń gba kọ́ńtrátì ìdáná oúnjẹ fún àwọn èèyàn lógun bóò ní ẹsẹ̀ ń mójútó ibi tí àwọn àrẹ̀bí bá ṣe ìpàgọ́ sí ní ogun so gbogbo ilé àṣàlàyé ẹ̀ bákan náà obìnrin ayọ̀ sàlám wọ́n ṣiṣẹ́ ní màjálù zìrọ́à ìmí ìbẹ̀tọ́ pé ọkọ rẹ̀ gangan ó làgbẹ̀ ìmí ìbẹ̀tọ́ pé òun gan nǹkan fún rẹ̀ táwọn èèyàn rẹ̀ ń bá a ṣe a sì rẹ́yìn tó jẹ́ pé kọ̀rẹ́ ni bá a ṣe tánà bí sọ̀rọ̀ fún kọ́kọ́ lọ sí nítorí kó lè ló lọ kó nù ó sì lè anú ara bọ̀ kó sì lè sàánú ẹlòmíì ibi méjì oní nǹkan tá a sọ kẹ́yìn nígbà tí a forí àlámẹ́rì tí jẹ́mọ́ ìmọ̀ bínú pé bóyá a tún padà sẹ́yìn àpàdà sẹ́yìn o à ń pè ní sílátùlù máa bí ibìlẹ̀ hábìrì in tó ti lọ kájà mọ́ èyí tí ń bọ̀ ẹlòmíì ọ̀bá gbọ́ tẹ́lẹ̀ yóò sì fẹ́ gbọ́ tó kọ́mọ́ bá dá ti èyí tí mìíràn àṣẹwà bẹ̀rẹ̀ ti tò ní wípé màjálù ẹlẹ́ẹ̀kẹta oní màjálù صناعة kéèyàn máa ṣe nǹkan àwọn obìnrin الله عليه وسلم ومن ومن ومن ń hun nǹkan nípínì wọ́n gbogbo bí gbàtà kó bínú apẹ̀rẹ̀ wọ́n ń aṣọ wọ́n wá òun tí ó sì ń rówó láti bẹ̀ níbo láti rẹ̀ ilé jamin hadith ummil mu'minin aisha radiyallahu ta'ala ardaha fi kulli sallam indama iqtaraba ajalu táàbù táàbù bí ọkọ̀ àṣọ́rọ̀ lọ́wọ́ ọba ń súnmọ́ bọ̀ ó ń ṣe lọ́wọ́ wa ní ẹ̀sìn wo tí ń bá lọ tí ẹ̀yin ìyàwó mi o àṣìrọ̀ ìkúnnà lùhúkọ̀ bíi asrarukunna luhuqan bí atwalukunna yadan gbogbo yín ṣe wà ẹni tí ó kọ́kọ́ tẹ̀lé mi nínú ó tún mú nínú ìyàwó mi ẹni ọwọ́ rẹ̀ gbójú nù yín ni ó ní ọ̀wá ń wura àwọn kúnnà yàtọ̀tọ̀ wọ́n náà wọ́n ní atwaluhunna yadan tá lọ́wọ́ rẹ̀ wá gojù àwọn sáwọ́ rẹ̀ wọ́n ní ah kí wàhíyà kọ̀ sí rọ̀ ó sì kúrú nú àwọn obìnrin àná sọ̀rọ̀ wòye sí ẹ̀já pọ̀ wọ́n wọ́n ní ah, ó ní máa ń kẹ́ tí máa ta wàtàtà sọ́dà tí sì máa ń sitara gán pípọ̀ àwọn obìnrin kìí ṣe pé màjálù pé jẹ́mọ́ ẹ̀já máa tún máa kíyèsí àwọn èèmà àwọn obìnrin àná o òun àwọn ń ṣiṣẹ́ káàánú ò lè máa nábòbìnrin ṣe ń ná kìí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n lè máa sọ fọ́kùnrin kí n problem rẹ̀ ọba ah, rò pọ̀ fẹ́ nìkan kan ní ìdá má ti ẹ̀ lọ bíi pé mo kọjá gbogbo yẹn ẹ bá fẹ́ halẹ̀ mọ́ ẹ mọ ẹ tẹ́lẹ̀ halẹ̀ mọ́ àmì ẹ ṣe pàṣípọ̀bù obìnrin kí ni tó fílẹ̀ kí ni bó òfin ọbẹ̀ five thousand lẹ́rìí bá ṣe bẹ̀ tó five thousand fún ẹ kí ni ilẹ̀ àwọn fi ń ṣiṣẹ́ àwọn ilé ẹ̀rẹ́ náà wojú rí ọlọ́run tí àwọn ọkọ̀ wa ná wọ́n ṣe gbá wọ́n tàwọn kúpa sáà sọ ìdán lẹ́yìn náà sọ̀rọ̀ wọ́n ń ṣe nǹkan tí èèyàn lè fọwọ́ sí fúnra èèyàn a rí àwọn ẹ̀rí tọ́pọ̀ lórí eléyìí bákan náà àwọn obìnrin ìyún ní ìran kẹrin lẹ́yìn bí sallallahu alaihi wasallam wọ́n máa ń ní wà fi ìfàtìhìn náà lára ṣẹ́ta obìnrin sí láìsí àṣálám òun náà ni at kéèyàn máa kọ́ yàn lẹ́kọ̀ọ́ eléyìí sí kọ̀kọ́ hàn gan min bayti nubuwah nínú àrùn sàṣàràm tó yẹ máa wọ́n mímọ̀ kan sọ pé ara ń tọ́ lọ ń fi jẹ́ kí àwọn ìyàwó ànàbí ọ̀pọ̀ náà òun náà ní kọ́ jẹ́ pé àwọn tí ó rí àṣírí tinú ilé tèmi àti yín ọmọ tìjú àti béèrè tá a lè rí kí wọ́n pọ̀ náà lórí ìran ẹ wo bí wọ́n ṣe gba ìwà yàtìwà lórí ọ̀rọ̀ bárẹ́bí ṣe máa wẹ ìwẹ̀ jẹ́nàbà ẹ wo bí wọ́n ṣe gba àìmọ̀ ìwà yàtìwà lórí bí ànàbí ṣe máa kọ̀rẹ́kì àwọn obìnrin láti sàrẹ̀ fún ẹ tọ́wádìí wípé wọ́n bá wà ọ̀hún sọ̀rọ̀ àti padà lọ́tọ̀ pàtí nígbà tí àwọn wà ní ọ̀sọ̀ láti náà ọmọ ìsọ̀rọ̀ ṣe kí ni o bó ṣe sàlàyé fún wọn ó wà nínú àwọn obìnrin tó ń bí sàlàyé fún títà ń pé àmì bíi sàlàyé àbí òní sì mọ̀ pé mo ti mọ́ra àmì bíi dẹ́m àtẹ̀tọ́ wá bá àmì sàlàyé nípa ẹ̀jẹ̀ àwọ̀dà ó sì àwọn nǹkan yìí sàlàyé bíi sàlàyé fún wípé dẹ́mù haidin dẹ́mù yúrif kìí ṣe yúrọ́fù dàmú yúrọ́fù làwọn kan wọ òkùnkùn o ẹ̀jẹ̀ tí máa ń mú obìnrin wà obsolat dẹ́mù yúrọ̀f ẹ̀jẹ̀ kan tí wọ́n mà ní nǹkan ìtumọ̀ ẹ̀kọ́ dẹ́mù yúrífù ẹ̀jẹ̀ kan ní ọ̀dá bọ́lọ̀ ń ṣe dàgan òun gan máa fi rẹ̀ hàn àwọn tí ń jáde lára wọn àwọn jáde lára wọn mà ó ń gan fún ẹ̀tọ́ bá ti dé yìí máa sọ pé èmi rèé o mo yàtọ̀ sí mi o ẹ̀yin náà wò mi ẹ wò hàn mi ẹ wò kọ́lọ̀ mi dààmú yúrì arúgbó yàn nǹkan tó pọ̀ dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ mbẹ́tẹ́ ìpá àwọn ìyáwa náà ẹ ti ẹ̀wà ọgbà sáà lórí àwọn tí ń rí báyìí ìyáwa Aisha radiyallahu ta'ala anha àrọ̀dọ́à Ummu Salama radiyallahu ta'ala anha wa àrọ̀dọ́à awọ ẹwọ àfà àwọn àgbà eh, Ibn Jarir At-Tabari rahimahullahu ta'ala àfà nínú àwọn tí wọn ò ṣèyàwó tọ́lọ̀ ń fi mú wọn sọ́dọ̀ sáyé tí wọ́n bí sí pẹ̀lú ìmọ̀ ni nígbà táwọn àfà ń kà lẹ́ni èjì tí wọ́n ka àwọn ọkùnrin wọ one thousand tá àfà kí lọ́dọ̀ wọn wọ́n sì ka àwọn obìnrin náà wọ five hundred wọ́n sábàrọ̀ lẹ́wọ́ tí àfà lọ kí lọ́dọ̀ wọn mi wọ́n rọ́ṣ hijab látẹ̀yìn hijab tí àfà mi lágbájá àfà mi lágbájá mọ̀kàdí ìbára jẹ́mọ́ ìwọ́ ọkùnrin kọ́ máa tọ́nù kọ́ máa tọ́ káàkiri títí tí kò fi wá kí ó lọ́dọ̀ obìnrin five hundred ìmọ̀ yẹn ń bẹ lọ́dọ̀ wọn náà ni oní ọ̀tìkẹ́ afá àtọ̀bá ti sì kọjá ẹ̀ tẹ́yọ̀ máa wípé àtàwà lélẹ̀ afá wọn nínú ẹ̀kọ́ táwọn ọkọ̀ bí kankan tí wọn ọkọ̀ bí kankan àrùdù wà mbẹ wọn wá ń gbé ìmọ̀ kọjá lọ wọn kọjá ń lu kan wọn sì jẹ́ ń béèrè mbẹ bẹ́ẹ̀ nìkan ti wá bá wọn ní alẹ́ nu pé ìdajì ọ̀la eh, eh, gbogbo tó ń pè ń kẹ́ yìí bó lọ́rọ̀ àrùdù kankan ìlú yìí ó ń kálukú àwọn àfa ìṣesí wọn ni wípé àrùdù ni wọn fi máa ń bára wọn sọ̀rọ̀ orin ni wọn kọ síra wọn bí wọn fẹ́ bèrè béèrè bí wọn fẹ́ bára wọn sọ̀rọ̀ bí wọn fẹ́ kíyàn sí kankan ah, àfa ló ń wá wo ní ọgbà kí n sì máa kíní ìṣó àlà wọn nígbà tí kò tí a sàn ní àǹgbá tí a jọ kankan ní ọba gbogbo gbogbo tó ní bá ṣe pẹ̀lú àrùdù wọn ní fàbàdà àtò àkọrọ òru bára sọ̀rọ̀ àti ìṣà fàṣírtò àrùdíyàn kọ́bìlà tòló ìlfàjì fún un. àfa ní mo ti bọ́ èmi gán di dàrúdù kó tó fi wọ́n pe fajiru ah. ebi ogun àwọn àjẹrẹ ara àwọn obìnrin náà ti kọ àwárí màjálù mẹ́rẹ̀ẹ̀rin pé ó pé pérépéré wípé àwọn obìnrin gbàbẹ̀ ṣiṣẹ́ màjálù ní area àkọ́kọ́ ìmọ̀ nẹ́ẹ̀sì àwọn tí ara wọn bá yá bí iṣẹ́ ìtọ́jú aláìsàn ìdáná oúnjẹ fún ara kápẹ́ nára ìtọ́jú náà ìzẹ́ ijó obìnrin lè máa jẹ́ aláṣẹ ti rí ẹ̀kọ́ rẹ̀ lára ìtàṣọ́n bí àdífì ya wa ìtàṣọ́n pa umu àtìyà radiyallahu ta'ala nàrọ̀dọ́wà tí wọ́n sọ pé àwọn ẹ̀nu wọn àwọn tó máa tọ́jú wọn à ń bọ̀ níbi ilé náà padà eléyìí jẹ́ àmọ́ ìpé obìnrin tún lè ṣiṣẹ́ náà ní màjálù oúnjẹ ṣùgbọ́n gbogbo bí nǹkan yóò ṣe rí òǹdè kákọ́kọ́ tú lẹ́nà kó tó di pé òǹdè kí wàá ní àpẹẹrẹ tó ga jù anábì fi rinlẹ̀ fún obìnrin tí bùkátà rẹ̀ bá gba bẹ́ẹ̀ tí ò sì tí àwọn tá a fẹ́ sọ yìí tí ó sì padà wà ń bẹ̀ wípé obìnrin lè ṣiṣẹ́ kílẹ̀ rí wa jà àfi sahih min hadithi zainab binti eh, eh, imrati abdullah bin mas'ud zainab wa masu asalam jọ kan ìyàwó eh, abdullah bin Mas'oud. bó ṣe dé ń jọ náà lọ́hùn kó sì tó dé yìí nkẹ́kẹ́ ti ṣáájú kí n tọ́ ṣáájú Ànábì sàlám lọ́nba wo obìnrin sọ̀rọ̀ nǹkan wọn lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn wá débi kan àwọn àdúrà níta sọ̀dákùnà ẹ̀yọ́ bí ẹ máa sàrà àpọ̀ wàhálà omi nìkúlì yìí kún náà kódà kọjá pẹ̀ ní nǹkan kọjá earring kọjá nkẹ́tí kọjá pa ẹ máa ti sàrà o ẹ sì máa àníyàn lọ. àníbi kó mbẹ́tàn làwọn ìbá ń sọ fúnra pé ah, bàbá fẹ́ ṣe sàrọ̀ náà kí ṣùgbọ́n àwọn ọkọ wa náà ní ẹ̀mí lọ bàbá rí ẹni tẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀bá nínú wa sáà lè fún wọn sí sàárà náà nìkan ni sí sàkà náà wọnú ẹ abíkankan mi Zainab wà á délé ah, àwọn obìnrin rẹ ti lọ ah, wọ́n ti lọ bóò làwọn obìnrin tí wọ́n sì kọ́ sí wọn táwọn náà fi dàbẹ́ ẹni tó kù ṣùgbọ́n ìdàbẹ́ wọn ò kó òun lẹ̀ ṣùgbọ́n àwọn ẹni rẹ ah, ọ̀pọ̀ wọn ti lọ hmm. wà ọ̀pọ̀ wọn ti lọ obìnrin ìdílé lọ́ba lọ́ba Abdullahi Mas'ud ní ọgbà eh, eh, ah, wa kan olórí ọkọ mi ọdún àtàná anúwàrdọ ilé ọkọ mi kí anábí mọ̀ bá a sọ̀rọ̀ pọ̀ lónìí ṣùgbọ́n wọ́n sọ báyìí ó ní ká máa ìsàrà pọ̀ káàtì máa sọ̀rọ̀ ṣùgbọ́n ìtí mò ń wò ní wípé ìwọ náà nìṣe aláìní ni mo tún ní àwọn àìtáàmù náà tí wọ́n jẹ́ bí ọmọ òrukàn nínú ilé wa náà tá a mú lè ṣe dáadáa ìfún ọmọ náà kò sí pa ó ní wọ́n wá wù mí kí n ṣe fún ọkọ mi ṣùgbọ́n yóò wù mí kọ́ wá bá ń dìde báyìí ó kú mọ̀ pa wo obìnrin ìbùwà náà nítorí mẹ́yìn ọkùnrin gàtẹ́ má bẹ̀rù ànábì ìbẹ̀rù tàpọ̀nlé ni o kì í sẹ́bẹ̀rù ti líle kò sí àrífín láàrin ànábì àtàwọn sàbí wọ́n pí ọ̀tán ni so ọba ní kí ọkọ wọn lọ bó ń béèrè pé ṣé ìmí ìyàwó Abdullah Mas'ud mo lè yọ zaka mi fún ọkọ mi lápẹ̀rẹ̀ àbí mo lè ṣe sàárà mi fún lápẹ̀rẹ̀ ó sì ń sọ méjèèjì papọ̀ báwọn ah Abdullah ní dáadáa lọ sọ ìwòrán mi òkú síjà láti mi àti ọlọ́run sì kí ọ èyí ìbínú bẹ́ẹ̀ kò sì ní má rí bẹ́ẹ̀ kí ó lè mi lọ gé mo mójú tójú bó ṣe yẹ lọ ìwọ̀nba tí mo rí náà ni mo mú wálé ó wù mí bẹ́ẹ̀ ṣùgbọ́n á ìbáwú mi kọ́ lọ fúnra rẹ̀ mọ́ yọ̀ǹda fún ọ ẹ wọ ọkùnrin rẹ olójútì tọrọ yé kó sì bínú kò bínú ìyàwó bá gbéra òun wọ́n dé bẹ́ẹ̀ ìjọ náà lọ́hùn ó bóbìnrin kan lẹ́nu ọ̀nà imratum nílà ansọ́r ara àwọn ansọ́rí ni ìyàwó àwọn ansọ́rí náà ni odò lẹ́nu wọn àti sẹ́ni buhari jọ ń takùrọ̀sọ ní abárí bilalu bilalu ọmọ nǹkan tí wọn bá wá òun wọ méjèèjì ní abá sọ pé ah, anúṣà ni àwọn fẹ́ rí orí zainabu tìyàwó abamasiru orí obìnrin kan ní àwọn tóbi ansori ó sì mọ́kọ zainabu kò mú obìnrin kò mọ́kọ tìyàwó ti ansori ni bilalu basari wọnú lílọ anúṣà sàlám àwọn obìnrin méjì kan máa ń bẹ́ńtà tí wọ́n ń béèrè rẹ̀ ah, àbí ní àwọn wò ó ní ah, Zainab àtòbẹ̀yìn kan ìntọ́fà tó fi wá aṣọ bá nù torí pé lórí wáyà mi àwọn míì àdéhùn yìí alhamdulilayi bọ́sà ṣe ń tò bọ̀ bí ìgbà mò ń so ìwáyà tó pọ̀ mọ́ra wọn láti fi sọ gbogbo kíso ìdí ẹyọ kan so ni ìyàwó abdullahi masoud àti obìnrin sọ́rí fáwọn bilal bilal bàdàkà masasalam bilal bani àwọn obìnrin méjì báyìí àníbí wa ni taani ó ní Zainab àtòbìnrin kan àdébí ṣe wà abẹ́rẹ́ wípé ayu zayani Zainab wo ń bẹ̀ Zainab pọ̀ ṣùgbọ́n yé ma Zainab tó jẹ́ ti ń ṣe kìí ṣe pé Zainab àti àníṣà àjọ ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ fún ànábì pé Zainab abdulai masoud bilalu ma bilalu wa ń dáhùn wípé Zainab imro atu abdulai masoud Zainabu ìyàwó tí abámasì ọ̀rẹ́dì ni ah, mo sọ lọ́run wá dàbí sí wọn àṣà méjèèjì ti jọ tàkúrọ̀sọ nǹkan kan náà jọ wá béèrè obìnrin tí náà ọlọ́run kẹ́ òun náà òun náà ló lọ ọkọ òde pípọ̀ òun náà wá béèrè ah, ànábì ọwọ́ ń bẹ̀ sọ́sọ́ pé ilé ànábì ọkọ mi aláìní ni afa àtàsọ́ dàkúrẹ́ ìwé òsì ní ká mọ̀ sí sàárà ṣé yọ sàárà mi fún ṣé yọ zaka mi fún ànábì mi bẹ́ẹ̀ wàlákì àjìrọ́ ni ajiru lọ́kọ̀rọ̀ ọba wà ajiru àsọdàkọ́ kọ́dà ó ní ládàá pé ọ̀dà ti yí ọkọ̀ rí ó tú ó tún wá ní pé ó tó ṣe sọ́rakọ̀ àwa ń bọ̀ lórí àdìsí pé a lọ ká tó mú nǹkan tá a fẹ́ mú jáde kó mẹ́tàn fọwọ́tá torí ọjọ́ tó ti ń lọ ká má bàa pè é lójó ìyàn wọn nǹkan kan lábẹ́ fàyọ̀ ń bẹ̀ nǹkan àkọ́kọ́ ni wípé àwọn àfáà pín méjì lórí wípé tọ́lọ ń bá kẹ́ obìnrin tó ló lọ Abu Hanifa wọn gbà àwọn kanú àwọn màlìkí àná gbà òun náà sì ní rí wáyé àtọ́fẹ́ ìbájúgbajà jù lọ́dọ̀ àwọn Imam Ahmed nípìnlẹ̀ ṣùgbọ́n kí ni tí wọ́n sọ wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ lè anna rọ́júlà mìnìmọ̀rọ̀ àtìhí wà mọ̀rọ̀ àtàhú mìnìhù nítorí pé ọkùnrin àtìyàwó rẹ̀ kẹ̀kẹ́ náà ni a ṣe tún wá máa lọ pọnmi lódò ká tún wá máa dànù kànga. nǹkan kan náà náà jọ ni ẹ zaka ọ̀bọ̀ ó dé báwọn àwọn tí ọ̀rọ̀ tún ṣùgbọ́n jùmùúrù alìlè ẹlẹ́mì kápẹ́ àwọn èèyàn níbáyá bíi twenty percent eighty percent àwọn àfa wọn ni àwọn tó wá padà sọ̀rọ̀ ńbẹ̀ wọn ní táwọn fi sọ pé obìnrin ò rí ọ̀sàkà fún ọkọ rẹ̀ òun náà ni wípé ọ̀rọ̀ ẹni tí ń bẹ́ẹ̀ ń bi eléyìí zọ́rọ́kọ̀tù tàtọ́ wú ì tàtọ́ wú ì pé mo fẹ́ mo fẹ́ ṣe sàárà òun ni kì í sọ̀rọ̀ ọ̀sàkà ọ̀rọ̀ mi bá fẹ́ sàárà òun lè ṣe fọ́kọ rẹ̀ àwọn náà ò jìnnà mi eléyìí ṣùgbọ́n èyí tó jẹ́ rúkúnú mínà rẹ̀ kánìlì Islam obìnrin ò lè ṣe fún ọkọ rẹ̀ àwọn jùmúrù pé ẹ má sọ bẹ́ẹ̀ àwọn gbọ́ yé nínú àdíìsì gan pé zaka gan ni wí wọ́n ní ẹ̀sìn gbọ́ yé wọ́n ní ẹlọ́rẹ̀ wo tọ̀rí kò kan nínú tó kò àdíìsì Zainabu wọn dànù bí lóhùn wípé ah hafa àtọ̀sọ́dàkọ̀ àlàbà àlì àyójìzì wà á ní mìíràn náà ṣé tí ń bá yọ fún ní wọn ná bẹ́ẹ̀ sì ni láàyè tẹ̀síkù náírọ̀ ilà máa ní zakati ìlúwájibà hmm. ẹnìkan ò sì ní tó iná lórí pé kò mú jáde nù tọ́lọ̀ ń fún un àyàfẹ́ tí ọ̀ràn ọlọ́run di wàhálà sí lọ́rùn tí zaka di ẹ̀tọ́ sí kíni sí lọ́rùn so èyí tó clear jù náà ni wípé ọ̀rọ̀ zaka ń bẹnu tí Zainabu ń béèrè sọ́dọ̀kọ̀ náà wà lè tẹ̀lé o ìdírè tó àwọn àfa kìyàn pọ̀jù sọ wípé tọkọ obìnrin bá jẹ́ láìní obìnrin lẹ́tọ́ àti yọ zaka fún àwọn bọ̀ tó bá sì wà jẹ́ pé obìnrin lọ́jọ́ láìní padà ń fi ìyà jẹ aláìní tọ́lọ̀ ń gbé sàkàlẹ̀ fún náà ṣùgbọ́n ẹni tí ó ní ọmọ náà lọ kọkọ̀ wá ní ìyàwó wọ́n wá yọ̀ǹda fún pé kó ṣiṣẹ́ àti bí ṣíṣiṣẹ́ yìí ọwọ́ adẹ́n tó ní ah ní tí ọba fi lọ rè máa náwó sára àta tí wà lóòtún wá máa bọ́kọ tí ó fi wá di pé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọkọ ó kú lọ́wọ́ ọkọ ilé wọn padà dàrú kẹ́yìn náà náà ni kò fún pọ́kú fún náà náà ni ó tún máa ṣe kí ni o ọlọ́run tó ẹ̀sìn púpọ̀ wàlá ìkọjá akẹ́nìkan sọ pé òun fẹ́ máa àtáàkì ẹ̀ ìyẹn lọ́pàá tó fi lẹ́tọ̀ kọjá pé ìyàwó lè yọ fún ọkọ rẹ̀ ọkọ ní ìrètí kíni o yọ fún ìyàwó rẹ̀ àwa ń bọ̀ jẹ̀má obìnrin ni. ń fi ń dó ń ṣe ọlọ́run lójú wípé òun fẹ́ ṣe báyìí fọpọ̀ òun tó mọ̀ pé aláìní ni ànàbí wàá máa pé mo ti rówó. sóun ṣiṣẹ́ ni ṣé bóun ni ẹni ó ṣiṣẹ́ ó ń ṣe ọlọ́run òbèrè lẹ́yìn lọ́wọ́ rẹ̀ nítorí pé nǹkan tí wọ́n obìnrin tó fún ní dúkìá tó pọ̀ tí ń ṣiṣẹ́ dáadáa tó sì rí owó ń bẹ̀ gbọ̀nmọ́ ẹ̀kọ́ tí ó tó ń bẹ́ẹ̀ bí tóbìnrin bá lówó ju ọkọ lọ àìtí ìbèbí eléyìn ṣùgbọ́n ká mọ̀ bá yà káàkiri pípọ̀ jẹ̀mọ́ àti rí mẹ́rẹ̀ẹ̀rin táwọn obìnrin ti ṣiṣẹ́ tá a bá wá lóbìnrin lè ṣiṣẹ́ lásìkò wáyé kí làwọn ọ̀dọ̀ wá bí tù àwọn òǹdè klọ́sìsì tó de ṣiṣẹ́ yẹn bí àwọn ìmìnira rahman ibi láti máa tẹ̀síwájú tó bá tó di ọ̀la nǹkan fílùm bàkìyà jẹ́mọ́ ẹ̀jọ́ ẹ̀mọ́ dènà sí wa tá a bá kí àmọ́sẹ́lá sóbìnrin sí àbẹ̀rẹ̀ sẹ́yìn yìí tá a fẹ́ fàyọ́ mbẹ̀ ńgbà bá mu tán ìlà padà sí bí mòdù wa a gbọdọ̀ mọ́sálàyé sóbìnrin sẹ́yìn tó pàtó sọ̀rọ̀ ìwọ̀n nà fún wa wọn nà fún wa because nílùú wa yìí gan tá a bá wò dáadáa lónìí nǹkan yìí ti ń parẹ́ débi kódà tó kún ìgbọ̀n ọ̀bàrà yìí ṣiṣẹ́ gan ìyàwó rẹ̀ wúrán agbọ́dọ̀ clear àwọn àlámárì àti tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ di olùsì lórí wípé mo gbélé ìyàwó mi lọ ọlọ́run náà sì ń gbé ìntọ́fẹ́ máa fọ́ ó sì ń gbé gbọ̀dọ̀ rẹ̀ yóò rí bẹ́ẹ̀ náà mm. yá a máa ṣe sùúrù kò tó pé ọjà bá ní pé kéde lẹ ìṣòro ní bá ní sùúrù náà ni ó ṣe o bí wọn bá lò sí ilé ọlọ́run jọ jàre mọ́yà wà lólóṣì o àwọn ìyàwó wa náà mọ́yà náà lólóṣì dákun náà ọba wọládàá ní kẹsẹ̀ rẹ dákun sànú wa o bí àwọn ènìyàn rahman àtúmọ̀ tẹ̀síwájú ń bè tó bá di sátọ̀dé àbí sábà wípé ó sàn sàn ní ọ̀la jaza allah jamiu khairu jaza wa habbakum rahman hada wa sallallahu wa sallam ala nabiyina muhammad wa alihi wa sahbihi wa rahmatulahi wa barakatuh. a tọ́ a dúpẹ́ fún ọlọ́run a kí àwọn àfa wa pé wọ́n kó òun ní àtàárọ̀ a rí wípé àǹfààní ńláńlá òun náà ní eléyìí tí a rí tá a jẹ látara àwọn àfa wa yìí kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kẹ́mi wọ́n gùn lórí dáadáa kọ́lọ̀ kó jẹ́ ká wọn pẹ́ kọ́lọ̀ kó jọ kó má jẹ́ ká gbàgbé mímọ̀ kọ́lọ̀ kó dákun kó bá ní kíyèsí wọn la hawla wala quwwata illa billahi al-ali al-azim insha Allah ta'ala àní ọ̀la a tún máa pàdé àwọn àfa wa tí wọ́n tún máa tẹ̀síwájú lórí agbọ́nrin eléyìí tí wọ́n bá ní sọ̀rọ̀ yìí àṣùgbọ́n ọ̀la tó jẹ́ tọ́sídẹ̀ẹ́ gẹ́gẹ́ bí wa so a láǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ àwọn afáwa so ẹ dákun ẹ jẹ́ ká pàdé àwọn afáwa ká àwọn béèrè wa tá a bá fẹ́ béèrè ká bí wọn ní ọ̀la so ìjọ sátọ̀dẹ̀ lágbára ọlọ́run òun náà ni a tuntun pàdé wọn fún ìtẹ̀síwájú ètò eléyìí gangan insha allah ta'ala kí allah subhanahu wa ta'ala kí ó ṣọ́ wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. bákan náà a tún fi àsìkò yìí a fi ń ṣe àdúà fún gbogbo àwa tí a jẹ́ ọmọ ìyá pátápátá ní káàkiri orí àgbáńlá ayé tí òǹkàlùkù wa a rí pé àsìkò yìí òǹkàlùkù múra láti ṣe ẹ̀tìkáf abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọlọ́n kó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. a rí nínú àwọn ọmọ ìyá tó jẹ́ pé wọ́n wà ní Saudi so a rí nínú ọmọ ìyá tó jẹ́ pé wọ́n láǹfààní àti lọ sí Saudi tó jẹ́ pé Nàìjíríà bí náà ni wọ́n ti fẹ́ ṣe é àtẹni tó ṣe ń Saudi àtàwa tí a ṣe ní Nàìjíríà ìyọ́nú Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run ọba náà ni òǹkàlùkù wa là ń ràn kà so ká ṣe kò ń gé ẹ Laylatul Qadr Ọlọ́run kó dákun kó fi ẹnì kọkàn àṣekò ń gé àánú ẹ kọlọn kó gba àdúrà wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wasalaamu alaykum wa rahmatulahi wa nínú ni ẹ máa máa lọ ibẹ̀ ní ilé ẹ̀kọ́ ta àgbàdo fún. bàbá sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìwà ẹ̀kọ́ òde òní tó ń tàgbọ́ yí ẹ̀sìn kò sóun méjì tá à ń sọ nípa rẹ̀ tó ju àlè imam duba schools lọ ọ̀gbọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ wọn ò ṣe àtà ẹ̀kọ́ ìgbàlódé tó bójú òṣùwọ̀n èdè òyìnbó no ìjọba lókùn pẹ̀lú ẹ̀tẹ́rẹ̀sà ní àwọn ọmọ ilẹ̀ sí Iman Group of Schools 2022 to 2023 admission ti ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn ọjọ́ tí wọ́n ṣe ìdánwò ìgbaniwọlé rẹ̀ 4th of June 23rd of July 20th of August 4 of September ọdún 2022 náà ni o Iman Group of Schools ń bẹ ní Samjak bus stop Ọ̀pẹ́yẹrí street off Gbájú market New Ife road zero zero zero eight one five three Ìbàdàn 0815 3005 393 àbíkẹ́ five five two two zero zero one zero at Imam Bukos School ní ẹ máa lọ.